èjèèjì wọn gbẹ́ nìkan mọ́ adi afúntáwò wọn kì í ìjọ tí wọ́n ti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé ayé wá yẹ táwò wọn òyìnbó tán ire gbogbo náà ní ìyẹdùn. ń gbé ọmọ ìdíyẹ lọ́wọ́ kú ó ní wọn jẹ kóun lọ sákì tó ń lọ jẹ. ẹni o àdàbà ni mo. tuntun ti kọ́ra rẹ̀ lébè. gbogbo àgbààgbà ìlú yìí wọ́n bẹ̀rù rẹ̀ ìnàmà hamru ìzára ní ṣe ayẹkulẹ̀ làwùkú fàyà kú ní àgbà tí ń gbàgbà. tẹ́ ẹ bá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yin jẹ́ máa bá mi káàánú. ibùn kan kó ẹ kú àdìkọ́ ọmọ fún mi lọ́rùn kò kàn mí. àlejò lójú ṣùgbọ́n kò mọ ìrànwọ́. bẹ́ẹ̀ ni ó tó rú ìyàn lójú. ilé ayé tá à ń gbé yìí. ẹ̀yin náà mọ̀ ẹ bà mí nílé ẹ jẹ́. níwọ̀n ìgbà tá a yọ ẹlẹ́dàá tó dá ayé nìkan ló lè ṣàlàyé báyé ti. kò sí nǹkan kò sí pa. ojú tó lé ojú tó ko. èmi ò wá tèmi. ó ní kó bá pa sàfá. bí ojú òwìwí ṣe tóbi tó ni ohun tó ń rí ṣe gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó. àwọn wo là ń pè ní àlùjọ̀nù orúkọ wọn gangan ni alijan gàgà ní tí ó boni lójú tí a kò lè rí. ẹ dúró ẹ dúró ẹ dúró. má a jẹun lò nínú ayé táwa ń gbé yìí àwọn náà ń gbé ayé tiwọn níbẹ̀. àwọn lè wọnú ayé tiwa wá àwa ò lè wọnú ayé tiwọn lọ. obìnrin wa dùn ogójì wọn dùn wọn muhammad rasulillah sallallahu alaihi wasallam. <laughs> ìránṣẹ́ rẹ̀ ń gbólúwa ni.